محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في الحديث الرابع والأربعين وثمانمائة وأن عروة بن الزبير رضي الله عنهما قال قال رجل من أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم إن رجلان إن رجلين اختصما إلى رسول الله صلى الله عليه وآله وسلم في أرض غرس أحدهما فيها نخلا والأرض للآخر فقضى رسول الله صلى الله عليه وسلم بالأرض لصاحبها وأمر صاحب النخل أن يخرج نخله وقال ليس لعرق ظالم حق وآخره عند أصحاب السنن من رواية عروة بن سعيد بن زيد واختلف في وصله وإرساله وفي تعيين صحابته وعن أبي بكرة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال في خطبته يوم النحر بمنى إن, دماء إن دماءكم وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا متفق عليه آه، حديثي أنا ولا ب تجمع في dá nǹkan ilé ìtààmì sí ẹṣẹ́ríkà àdìsí ta kàkẹ́yìn àmọ́kọ́ àdìsí dá lórí pé ẹnìkan bá máa mà tọlọ dáko sínú láì yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó nílẹ̀ ẹni tó ó tilẹ̀ jẹ́ pé ni tí ọlọ́gbìn kó sínú lóńlẹ̀ láì gba yọ̀ǹda yẹn wọ́n fún lówó sẹ́tòsí wọ́n fún lówó sẹ́tòsí lẹ́yìn owó sẹ́tòsí ńkọ̀ lẹ́tọ̀ọ́ láti wá mú kankan nínú ìdólóńgbìn yẹn wọ́n ti ti mọ̀ ike rù sẹ́sì yẹn wọ́n bẹ nínú sẹ́sì tó wọ́pọ̀ púpọ̀ láwùjọ wa pété nìkan bá nílẹ̀ tọrọ jìnnà sílẹ̀ rẹ̀ díẹ̀. á rí i pé àwọn èèyàn máa lọ dáko sínú rẹ̀ wọ́n máa sínú rẹ̀ láì kó gbayọ̀ǹda ẹni tó lelee ìwàkiwà lélẹ́yìn torí kọ́tọ́ ti ma kéèyàn tẹsẹ̀ bọ́ nù kan ní nǹkan láì kó Islam bẹ́ẹ̀. ilé náà ló ti fa ló ti jẹ́ pé ìbáwí tí wọ́n ṣe fún wa ìbáwí tó le gidigidi ni wọ́n ní gbogbo kótó gbìn yẹn gbogbo bó tilẹ̀ wù káǹfààní ló tó gbogbo bó tilẹ̀ wù kí àbájáde oko yìí kó rí ọ̀lẹ́tọ̀ láti gba kankan bẹ̀ ọwọ́ nǹkan tó kàn lẹ́tọ̀ sí ọ̀nà lówó sẹ́tò ṣe eléyìí túmọ̀ sí wípé tí ìbá ti ṣe tẹ̀yàn ẹ̀ gbọ́dọ̀ gbéra rẹ̀ wọ́bẹ̀ ìdí ọ̀gá ti jẹ́ tẹ̀yàn ẹ̀ gbọ́dọ̀ máa lọ lò ó ó lè má rọ̀yàn lọ́rùn láti ralẹ̀ nígbà tó ń jágbẹ̀ nígbà tí ó sì rọrùn lẹ́ni tó nílẹ̀ pé kó náà lè ro gbogbo lẹ̀ rẹ̀ dáko sí i torí kí lọ́rùn bá gbélé lásán kágbé ọmọ bá jẹ́ kó kò rí kàté tọrọ yọ̀ǹda lọ́dọ̀ tó nílẹ̀ ẹ bá yọ̀ǹda fún ọ láti máa dáko lórí ẹ̀ kò sí wàhálà mi oko tí wọ́n bá ń dá lórí lẹ́yìn àǹfààní ni báwọn ikú akọ́ ọmọ fi bá wọn mójútó àlàáfíà lẹ́wọ̀n pẹ́ni tí wọ́n lọ́wọ́ lákòókò kan náà àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún wọn náà kọ́kàn ní jẹ́ni tó káwọ́ búra tó fọ́ lẹ́rán tó ní rí kàtì tọ́tọ́ bá ti kúnu láti gbà yọ̀ǹda kò yẹ káwọn kúnu láti gba gbogbo ń tọ́ba gbà kò yẹ kán kú wọ́ láti gba gbogbo ń tọ́ba gbà ó ní kankan tó lẹ́tọ̀ọ́ láti gbà ju owó sẹ́tò sí lọ. adébìtò tẹ̀lé léyìí. ọfẹ jọ díẹ̀ hadithi Urwa ibn Zubayr radiyallahu anhuma Urwa yìí ọjọ màǹtí Aisha radiyallahu anha ọmọ Asma ẹni Urwa ọjọ àbúrò Abdullah ibn Zubayr Abdullah ibn Zubayr sàábẹ lọ ṣùgbọ́n Urwa kìí ṣe sàábẹ lọ. عروة بن سعد بن قرآن أبي محمد صلى الله عليه وسلم ṣùgbọ́n ráwọn ẹni tó ránà jù torí rẹ̀ ló ṣe jẹ́ pé ń bẹ náà àwọn tábìrì tó ga Urwa ibn Zubayr radiyallahu anhu àbí rahimahullah wọ́n sọ pé radiyallahu anhuma kọ́lọ̀ ń kó yọnu sí òun àti bàbá rẹ̀. قال أني قال رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم أني كان من أصحاب النبي محمد صلى الله عليه وسلم صحيح sẹ́ni kan yẹn àbùkátà láti dá ọkọ rẹ̀ mọ̀ nítorí pé ẹnu ti kò lórí pé gbogbo àwọn sọ̀hábà pátápátá ẹni ìfọkàntán ni wọ́n wọn ò sí nínú ẹni tí wọ́n sọ̀rọ̀ dá máa yẹ̀ wò pé ta ló mú wa ọ̀rọ̀ àwọn tó máa ń sì sọ kò sínú tá a lè máa rò pé wọ́n parọ́ kò sí nínú tá a lè máa rò pé báyà wọn parọ́ rẹ̀ mánàbí Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ wọ́n yìí sọ pé hadith irú eléyìí hadith bàáyì lè wòjú di rọ́dùlẹ̀ majhulin fi sanadẹ̀ wọ́n yìí sọ pé hadith tọ́lẹ̀ nítorí pé nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a dá mu tá a dá mu tẹ̀bí sọ àbẹ̀yẹ. tọba ti dájú pé sọ àgbẹ̀ kò sọ wọn lẹ́nìkan nínú àwọn sahaba anabi muhammad sallallahu alayhi wa sallam ńlọ sọrọ. ó ní arákùnrin méjì kan wọn jà wọn wá kójà àwọn lọba anabi muhammad sallallahu alayhi wa sallam kí ni dọ́tẹ̀lẹ̀ ọ̀kan nínú àwọn méjì jìgbìngì nù. sínú ilẹ̀ tí ìṣètì ẹ̀tọ́ jẹ́ tẹ̀mí kejì fún adọ́njà. ẹnìkan ló ní gidẹ bínú ẹnìkan ló nílẹ̀ wọn ò já sí pé òun ló nílẹ̀ wọn ò sì já sí pé wọ́n ló gbin gidẹ bínú ṣùgbọ́n adọ́njà sí ni pé ta ni ó ní gidẹ bínú tó gbin sínú ilẹ̀ mi láì gbà yọ̀ǹda lọ́dọ̀ mi kí lọ́ mọ tí mo fẹ́ fi lẹ́mí ṣe tó ń fi bá mi gbígbin dẹ̀bínú síbẹ̀ nítorí wọn ń jà tù. tòtẹ́ náà ni àwọn sàhábà èsì mẹ́láìkà àwọn náà láàrin ara wọn wọ́n sẹ̀ra wọn wọ́n jà ṣùgbọ́n nígbà táwọn bá jà wọ́n kó lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ó sì dá wọn lẹ́jọ́ bá ànábì sallallahu alaihi wasallam bá dá wọn lẹ́jọ́ ẹni jẹ̀bi yọ ọmọ kó ń jẹ̀bi ẹni tó jàre yọ ọmọ kó ń jàre ìjà kánú tẹ́lẹ̀ ìbá ti yé wa báwọn ajẹ pé gbogbo wa náà ní gbogbo ayé ìgbàdá bá wà kò sí nǹkan tó burú nínú ká pé lágbájá àti tàmẹ̀dó jà nítorí pé ìsìnmọ̀ láìka tòṣùgbọ́n tẹ bá jà ẹ gbìyànjú láti parí rẹ̀ kí bá àwọn sọ̀hábà ti jẹ́ pé wọ́n bá jà wọ́n kó lọ bá nàbì sọ̀rọ̀ bá àdùsọ̀lẹ̀. ǹjẹ́ sànàbì bá wọn adájọ́ sani méjì ti ń jà tó túmọ̀ sí pé hundred percent kò lè sàṣìṣe nínú ìdájọ́ ànábì sọ̀rọ̀ bá àdùsọ̀lẹ̀ àṣìṣe lè wà mẹ́ àṣìṣe lè wà mẹ́ torípàdé tèmi tún sọ ó lè máa kó jà yín bá mi màá sì dájọ́ níbàámu pẹ̀lú àlàyé tí mo bá gbọ́ tẹ̀sí ó wá ṣe ṣe kápá kan nínú yín kọ́ mẹjọ́ rò kọ́ mọ́rọ̀ gbé kalẹ̀ jẹ́ ní kejì lọ kí n wá gbáre fún un níbàámu pẹ̀lú bí mo ti gbá àlàyé rẹ̀ ṣùgbọ́n o ẹnikẹ́ni tí mo bá tara àdájọ́ mi gbé nǹkan ní nǹkan fún níṣẹ́ ni mò ń gé gégé iná kan fún o tọ́ba wù kọ́ gbà tọ́ba òkú ọmọ gbà orúkọ ẹgbẹ́ tiẹ̀ anabi wa ganu sallallahu alaihi wasallam ètò kan tí wọ́n fi bọ́ wí tí wọn náà fi lè wọ náà rọrùn òun náà ní kọjá pé ìwọ gangan alára ò nímọ̀ nípa àdájọ́ tó fi ń ṣèdájọ́ láàrin àwọn èèyàn ìgbà tó fi fẹ́ ṣèdájọ́ láàrin wọn ó gbìyànjú pẹ̀lú màtó ní láti má talẹ́ni tí ń sòdodo talẹ́ni tí ń purọ́ talẹ́ni tó ní nǹkan tó ń tẹ̀ àti ta ni ètò ńlónìí ò gbìyànjú yẹn tó nǹkan fi ń dájọ́ eléyàn ni wọ́n ọ̀dọ̀ máa ná o bí bá nàbì sallallahu alaihi wasallam ẹ sọ pé mẹ́ta ládájọ́ méjì ọwọ́ ná ọ̀kan wà lìjànà mẹ́ta ládájọ́ méjì ọwọ́ ná ọ̀kan wà lìjànà àwọn òní ọwọ́ ná alákọ̀ọ́kọ́. ó lẹ́ni tó ṣe pé kò ní mà pẹ̀lú àìmà iná ni ẹlẹ́ẹ̀kejì ó ní mà kò wá fi mà tó ṣiṣẹ́ níbi ìdájọ́ tó dá ni ẹlẹ́ẹ̀kẹta tó wà lùdánà ó lẹ́ni tó mà tó sì dájọ́ níbàámu pẹ̀lú ntọ́mà إذا اجتهد الحاكم فحكم فأصاب فله أجرا وإن اجتهد فحكم فأخطأ فله أجر واحد tí adájọ́ bá gbìyànjú tọwọ́ adájọ́ níbàámu pẹ̀lú ìyànjú tọgbà onímọ̀ ó gbìyànjú ìdájọ́ rẹ̀ wá ti dídì tọ́lọ̀ yóò gba aládàá méjì. ládàá ṣíṣe déédéé àti ládàá yẹn wa wá gbìyànjú kó tó dájọ́ tó wá dájọ́ tó wá dé pẹ́jọ́ tó dọ̀ ṣe déédéé yọ gbẹ̀ kankan ẹ̀sán àyànjú eléyìí tọ́gbà torí ló ti jẹ́ pé tó bá gbà náà lè ganu sallallahu alaihi wasallam ó lè dájọ́ kọ́sà tìṣe fún wàhálà akóró ó là akóró tó bó wọn ti dájọ́ kẹjọ báyẹn bó wọn ti ń tó la ti dájọ́ we don't know what is feeding wọn àìsí tí wọn máa ń rojọ́ sí gbogbo nǹkan lọ máa sọ àbẹ́yìn òbíra yín lè sọ wọn kóbi tó ti fèèlì tó ti fèèlì òní sọ ibi tó ń rò pé tán bá gbọ́ tán bá gbọ́ tán bá gbọ́ ọjà rẹ ló wù tó èdè inú tó fi jẹ́ pátákó èèyàn ní tó ń bá gbọ́ ni ó fi dájọ́ torí ẹ̀ wọ́n gbé wá bá nàbì sallallahu alaihi wasallam. فقضى رسول الله صلى الله عليه وسلم بالأرض لصاحبها النبي عبد الله جوكي أن تني الله وما مولى له قال زوال مولى له إن كوني قد ونور وأمر صاحب النقل أن يخرج نقله ọzọ fún bàbá onídàbínú pé kó dàbínú rẹ kó lórí lẹ kálukú sinmi àbí òsinmi òsinmi kó dàbínú rẹ kó tó sì dá báyẹn ẹ because ọyẹ kún ó lè bílẹ̀ pé kó fi ká àwọn yẹn késo dàbí nù kọ́tàn dàbí nù ọmọ abẹ́ńbẹ̀ lọ láéláé gẹ́gẹ́ bí igi ọ̀pẹ tiwa náà ni yọ ọmọ abẹ́ńbẹ̀ lọ láéláé ni ẹ sì máa ń pérú àwọn igi yẹn tó bá ti wà nílẹ̀ ilẹ̀ oníṣẹ́ kò níwà yóò sùn fún kàmí mọ́ lẹ́yìn náà kò sí àbòsí kan tó ṣẹlẹ̀ sí sí ẹni tó ní igi dàbínù bẹ́ẹ̀ náà because gẹ́gẹ́ bó ti ṣe wá gbìn igi dàbínù wọ́n gbin dàbínù wọ́n gbin kóró dàbínù bẹ́ẹ̀ ti tíra rẹ̀ wọ́n bí báyìí fẹ́fẹ́ gbin kóró dàbínù bẹ́ẹ̀ inú kó kú sáájú rẹ̀ àbí kí wọ́n kú sáájú rẹ̀ ẹ̀hìn wọ́n lọ gbé igi dàbínù wa gẹ́gẹ́ bí òpó yìí wọ́n lọ gbé wa bọ̀tò ní ga pàkútù lọ tó wọ́n wá gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ so wọn ò kú níbi títí báyà bí wọn ti wọn ti kọ́kọ́ gbìn wọn á transplant rẹ so gbàtà bá wá gbé wá síbi tuntun tí wọn fẹ́ẹ́ gbé sí yẹn wọn ti ṣe ilẹ̀ rẹ lọ́nà tí wọn bá ilẹ̀ títí ń bọ̀ mọ́ so tó má ti wá gbé wọnú lẹ o so wọn ò ní fún lómi lọ́nà tó tún pa lórí àwọn tí wọn expert ń padà wọn mọ báwọn ti ṣe inshàlá tí wọn bẹ̀rẹ̀ sí ní wò wọn ò jàǹbá rẹ nítorí pọ rọrùn fún náà láti ṣe kíni láti tún gbé kó mbẹ lọ mẹsíbòmí bọ́dà bíi tomato nítorí pé tomato gbogbo ẹ̀ kàn wà gbogbo ló wọ́n wà wọ́n wà nígi lásán wọ́n wà léwé lásán wọ́n ní kó gbogbo tomato rẹ kó lórí ilẹ̀ ẹ̀ mọ̀ pé automatically kò dé kó kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n fọ́ lówó wàhálà rẹ̀ bọ̀t lélẹ́yìí kó ẹrù rẹ kó lórí ilẹ̀ tó eléyìí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí igi ọ̀pẹ náà lẹ́yìn pé wọ́n máa ń rì mọ́lẹ̀ báyẹn náà ìtẹ́ bá gbìn bá wọn so àbí bí agbọ́n so wọ́n ní kó agbọ́n rẹ kó lórí rẹ wọ́n tó bá ti gbé agbọ́n kó parí rẹ sí ẹ̀kọ́sùn tọkọ so eléyìí túmọ̀ sí wípé nítorí ṣẹlẹ̀ nínú àdìsí anábì wa fi píríncípù kankan lẹ̀ òní lẹ́yìísà lè ẹ̀rẹ́kín zọ́ọ́límìn hàn kò sí ẹ̀tọ́ kan tẹ́ni tó fẹ́ gba nǹkan ní nǹkan nígbà àbòsí ní tọ́tọ́ka fún kò sí ẹ̀tọ́ kan tẹ́ni tó fẹ́ gba nǹkan ní nǹkan nígbà àbòsí ní tọ́tọ́ka fún so eléyìí píríncípù ni nínú gbogbo nǹkan anybody tó fẹ́ fi àbòsí tó fẹ́ fi gbáǹtì èsì tiẹ̀ azọ fún pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ẹ̀rẹ̀kẹ̀ ńlọ́ọ̀lẹ́mí hàn so kò sí ẹ̀tọ́ kan sẹ́ni tó fẹ́ gba nǹkan ní nǹkan nígbà àbòsí ní tọ̀yẹ̀ ká fún torí di eléyìí báyìí nǹkan oníkan ni ilẹ̀ onílẹ̀ ni wọ́n lọ gbígi dẹ̀bínus èso onílẹ̀ lọ yọ̀ǹda fún ẹ bíkọ́sì wọn lè yọ̀ǹda rú rẹ̀ láéláé tó bá lọ yọ̀ǹda rú rẹ̀ igi dẹ̀bínu kìí ṣe igi tí ọjà ikpe báyà ọ̀dà jẹ́ igi ẹ̀fọ́ àbí igi ewédú Abe eri nǹkan mìíràn tó kúta bá ti aka rẹ bá tún padà tẹ eléyìí ọmọ bẹ́ńbẹ́ lọ ní gbèrèkése tọwọ́ àgbìn sórí ilẹ̀ ńlẹ̀ láì gbàyọ̀ǹda lọ́dọ̀ rẹ kò sí ntọ́jọ́ bá wọn kò sí bá wọn. ẹ tá a bá ká Ama fi ṣèfi ṣèfi lè láì a fi ran àwọn èèyàn kò sí kò sí fẹ́ràn nǹkan oníǹkan laysa li'irqin zalimin haqq nǹkan oníǹkan tí wọ́n lọ gbẹ́sẹ̀ lé tọ́ máa lò tó ní after all ọ̀sẹ̀ bíi bísẹ̀ bíi láì lẹ́gbẹ́ ti ṣe àbẹ́ ẹ̀rí nǹkan bísẹ̀ bíi láì lẹ́gbẹ́ ti ṣe ẹnìkan kọ̀wé ní ọjọ́ ó sùn ọjọ́ kò sùn ọjọ́ ó jí ojú pọ́n kókókó ọjọ́ ọjọ́ ọjọ́ àbí ẹ̀yọ́ ọjọ́ ó ṣe rìsáàtì títí títí kò rí ní tí ń fẹ́ nǹkan kò ṣe yìí ọwọ́ àti gbogbo wàhálà nǹkan ó fi ra kó àwọn pépà rẹ̀ jọ ọwọ́ àtẹ̀jáde wọ́n sọ pé àìwé ah, ìgbà pọ̀ wọ́n lọ gbé fún píríńtà ẹ bá rìprodúsẹ̀ torí ó yẹ káwọn èèyàn níwèé yìí lọ́wọ́ abẹ́ẹ̀dẹ́sẹ̀ ó káwọn èèyàn níwèé yìí lọ́wọ́ ok wọ́n ló núri ara jìbọ́tì tọ́ ọmọ pé táwọn èèyàn níwèé yìí lọ́wọ́ lè wọ́n abẹ́rẹ́ sí táwọn. bẹ̀rẹ̀ síta o ní after all àníyàn dáadáa la fi dé because arúgbó yẹ kí gbogbo yẹn ó nílò olè ni ọ olè olè ọ yẹ kó ọpẹ lẹ́wọ̀n ìwọ náà ṣe kọrú ẹ nígbà tó yẹ káwọn ẹ lọ sá ìwọ náà yẹ kó o ṣe rú ẹ lọ jí tó eléyìí gan sọ pé copyright ẹ̀tọ́ ni lọ lọ ju kó jówó lọ. torí lè la wà very very careful ó sì pọ̀ bàjẹ́ nàìjíríà yìí pirate ọ̀pọ̀ bàjẹ́ ó le lọ́pọ̀lọpọ̀ so kálukú kan fẹ́ lówó báyìí gbogbo òwe òwe lẹ́rìí kan ti di tẹ̀ ìbá ti wá ẹ̀yin náà ẹ̀ má máa ra arú ẹ̀ má máa ra arú ẹ̀ ó lánìyàn rẹ̀ da ìwọ fẹ́ mà mí ìwé ó le lọ́yẹ̀ kọ́ máa rà gbogbo láìbírárì rẹ̀ ìwé tí wọ́n di tẹ̀ lọ́wọ́ àbẹ̀ ó le ní wọn náà. so ẹ má máa ra rú ẹ torí pé ọba ti rà á ẹ rí i pé wọn ò ní máa jíwèé òǹwé tẹ̀mọ ẹnìkan wá sí nàìjíríà ń bì láti ìlú òkèèrè wọn á lò ń fẹ́ lọ sọ́kàn ó jáde majority gbogbo owó ti ń dáàrú kínní dáàrú kínní kàkínní kan ah, ah ṣé òun bẹ àwọn eléyìí pé fún kò ń tẹ̀wé ni ọ̀rẹ́ nàìjíríà lọ wà. ọkùnrin yẹn ó sunkún jáde gbogbo orí eléyìí ọwọ́ pọ̀ ń bí bàjẹ́ ọwọ́ pọ̀ bàjẹ́ sọ àwọn ẹni tí wọ́n ń tẹ́rù rẹ̀ tí haramu wọ́n haramu wọn jẹ haramu wọn fi ń fi ń nígbà tí mùsíbà àti àjálù àti àrélù tí máa wá ń tẹ̀lé wọn á máa pa àwọn ọmọ ẹni ẹni wà tòsí ọ wà nítòsí tó bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn kékeré wọ̀nyí náà ẹ̀rí náà ní ti ń tẹ̀lé ń bẹ̀ ó ti pọ̀ jù ẹnìkan lọ́sẹ̀ jáde yẹn ni wọ́n máa jíjẹ àìbẹ́ẹ̀ pọ̀ tó wọ́n máa jíjẹ wọ́n máa òun náà sọ yìí pé. all rights preserved ó lè ó lè tó tún ní rights àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ so torí ẹ̀ laysa li'irqin zalimin haqq sẹ́ńkẹ́tẹ́ bá já dájọ́ eléyìí píríncípù kan sẹ́ẹ̀bì máa ba ti gbogbo àwọn ẹni tí ń dín nǹkan oníǹkan jẹ́ eléyìí pàtàkì kọjá pé àwọn mójútó bẹ́ẹ̀ náà ni a rí i pé ẹsẹ̀ mẹ́jọ alọ̀ ọ̀gbìn ọ̀tún ọ gbọ́dọ̀ lọ múlẹ̀ ọmọ sí o láì gba yọ̀ǹda but ẹni tó nílẹ̀ lọ wọ́n ní kí ẹ máa gbin àgbàdo ẹ lè gbin su ẹ gbin gbogbo ẹ̀ sórí ilẹ̀ àwọn but ẹ̀yin máa pé nínú principle wọn gẹ́gẹ́ bí oko tó ń dá yẹn ti ṣe wúlò fúnlẹ̀ iná ni ò tún wúlò fúnlẹ̀ ńgbà mi nítorí pé ní ìsìtẹ́ bá roko àwọn kankan bẹ tó ti pété bá fi lè gbìn lọ́dún yìí kò ní jẹ́ kílẹ̀ yẹn kọjá lè ọlọ́ràá lọ́dún tí ń bọ̀ ẹ tún nídìí láti ṣe sùúrù báyẹn yẹn ọdún méjì lẹ́tùn tó lè lo ilẹ̀ yẹn láti gbìn nǹkan sí i nítorí pé ntẹ kọ́kọ́ gbìyàn wọn máa ń kó gbogbo ọ̀rọ̀ alẹ́ lọ ni àwọn kankan sì wà tó yẹ pé ẹ lè máa gbìn kódà bá ṣe kóòtù mẹ́fà mẹ́fà gan ni kò kó balẹ̀ so ó dìpẹ́ǹdì lórí tí wọ́n ń lólẹ̀ fún ẹni tó wà nílẹ̀ tí wàá yọ̀ǹda wọn sì sọ fún ọ pé nǹkan báyìí nìkan máa gbìn má gbìn nǹkan báyìí àmọ́ wọ́n sá sọ pé nítorí bá jẹ́ haram má gbìn bẹ́ẹ̀ má gbìn gbó má gbìn gbó tọ́ àwọn sọ pé lọ́dọọdún ní táwọn fẹ́ kọ́ ọmọ mú wá fáwọn òun náà ní su mẹ́ta mẹ́ta ìwọ sì ń roko sí éka bíi mẹ́jọ wọn á ní su písìtì pé ṣé ọwọ́ mẹ́ta àbí ẹyọ mẹ́ta <laughs> èwo lẹ́yìn rò sí éka mẹ́jọ wọn á ní su mẹ́ta ńgbà ọjọ́ kó lójú kòkòrò lẹ́yìn ẹ̀wọ́ alẹ́ ẹ̀yọ mẹ́ta náà ẹ̀yọ mẹ́ta náà wọ́n ní tu mẹ́ta tí wò lè rò pé ọwọ́ mẹ́ta pé ẹni tó fún ni ládùúrú lẹ́yìn máa dáko ó dájú pé ọwọ́ mẹ́ta wọn béèrè wọ́n wá ẹ̀yọ mẹ́ta náà torí mẹ́ta wọn sọ wọn sọ ẹyọ wọn sọ wọ́ ìwọ́ wá dignify rẹ̀ pẹ̀lú kékeré ẹyọ. wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ o láwọn onílẹ̀ mi gbọ́dọ̀ lómi lè gbé èso ẹyọ kan ní kò mú wa kọ́kàn fi já mi wípé o ti kọ̀nsídà báwọn làwọn nílẹ̀ o tọ́ ṣé ìwọ náà wàá mú sùlọ àbọ̀ ni mo lọ ẹ dáhùn nígbà tẹ́ ẹ ti máa dáko tẹ́ ń tọ́ra ẹ jẹ tó mú lọ àbọ̀ ni mo lọ ọ̀dà ṣé dandan ni kó jẹ́ nínú oṣù tó gbìn àbí oṣù tó rà náà ṣe àwọn sọ pé nu sítọ́ ọba gbìn tó fi máa karamba ni láì dá rẹ̀ sẹ́mi fáwọn sọ pé nu sítọ́ ọba gbìn láti mú sùn kan lọ fún wọn kó sinmi dàrí ọwọ́ àgbèrè bóun ní sùn jẹ́ tẹ̀ fi béèrè owó ẹ̀rù tún bà mí gbàtẹ́ sọ pé ọ̀kan gbàtẹ́ sọ pé ọmẹ́ta péré ẹ̀rù ń bà mí kọ́ mẹ́jẹ̀ kó ní í ṣe pẹ̀lú òsàlẹ̀ yìí sísú ẹyọ ọ̀kan ní òjò àdúgbò fámìlì mọ̀rọ̀ pé yé hàn ó fi fẹ́ mọ kíni lọ lábẹ́nu sílẹ̀ tó yẹ ká kọ̀ntínú lélẹ̀ àbí ká fi kíni wọn lẹ̀ fún ọ ká wá mi lọ wájú ẹ tíra láti mi lẹ́nu torí pé kọ̀ọ̀bá làákà ẹ̀ ń wọ̀ láì ẹnìkan sọ pé ládùúrú éka yìí kí wọ́n á mú sí ẹyọ ọ̀kan wá hà ẹ bá kú lẹ́mi ọ̀gbà agbọ̀n kan nílùú ọba ti gbàgbọ̀n kan wá lé ọ̀ à àjẹkù ní ti pẹ̀lú òsàn ẹlòmíì sọ yìí pé máa dáko lórí ilẹ̀ yẹn bọ̀dú lọ́dọọdún ọ máa mú ìgò epo kan wá epo pupa à epo kọ́là ń fọ ẹ gbogbo fẹsẹ̀ máa ń dikítì fáwọn àgbẹ̀ ni yọ̀wọ́ àmọ̀ yọ̀ lẹ́nu pé ẹlòmíì náà sì ti kà fún pé kọ́mọ́ǹtì ní gbogbo àwọn tó jọ ń ṣẹbọ náà ni sọ àìbá àmọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀ wọ́n má gbà ọ́ má gbà it's kẹ háyà lẹ́yìn fún mi àbí kẹ bùn mi kẹ bùn mi láǹfààní rẹ̀ dìgbà tẹ́ fi ta lẹ́yìn dìgbà tẹ́ fi pẹpẹ lu lẹ́yìn sẹ́ńkọ́tọ́ máa háyà rẹ̀ fún mi iṣu ẹyọ kan kò lè jẹ́ owó ilẹ̀ tí mò ń lò so a máa ṣe trade by barter ma wọ́n sọ yìí bá fẹ́ máa gbà lọ́wọ́ mi lọ́dún kí n máa san àbí kí fi sílẹ̀ fún mi kí n máa lò lọ́fẹ̀ẹ́. lọ́nà tó ṣe pé èèyàn ò lè ṣàǹfààní lọ́dún èèyàn tó ná ọmọ ẹni tó fi kan láti wọn náà bá dáko mẹ tọ́lọ́ ń sànú rẹ tó réré mẹ wọ́n sá rántí ẹni tó fọ́n lẹ̀ bó sì rántí láwọn sá lọ́fẹ̀ẹ́ bó sì yẹ nù àmọ́ gbogbo àlàkalẹ̀ iṣu ẹyọ kan ló mú wa lọ́dọọdún ọlọ́mọdé ó tún fi yọ sí ọlọ́mọdé ìgbìn yọ̀ ń bẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mọ́. nínú riwaya kan wọ́n ní ìparí hadithi ọwa nínú riwaya Urwa láti ọ̀dọ̀ Sa'id ibn ìparí ìhun ọ̀dá wa laysa li'irkin zalimin haqq ọ̀dá dúró nínú àdìsí kan so ṣùgbọ́n ọ̀nà tó gbà wọ́ ọ̀fẹ́sẹ̀ rìn lọ gbàdá sí rí nínú àdìsí yìí tádìsí yìí sì fẹsẹ̀ rìn lọ ó tó wa àbí ó tó wa ó tó wa torí rẹ̀ ká sọ̀rọ̀ afábòsí o alábòsí kò sí nǹkan tí ó padà ní at the end of the day kò sí nǹkan tí alábòsí ó padà ní nígbẹ̀ngbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ láyé ń bí ènìyàn yóò lùzù gbogbo nǹkan lọ́la kìyàmù ńkọ́ kò ní ní nǹkan kan tòtòrí délé yẹn tí ká mójútó pé ká dúró dọ́gba àgbọ́dọ̀ jẹ́ kójú kòkòrò burúkú ọmú adébí bá kàn máa wá gbogbo nǹkan lọ́nà tó dáa lọ́nà tí ò dáa lọ́nà tó dáa lọ́nà tí ò dáa because ntọ́ balẹ̀ ayé jẹ́ náà nù ntọ́ balẹ̀ ayé jẹ́ náà nù ṣùgbọ́n náà àwọn dúró ní haram junction eh, haram bọ́tọ̀ bọ́ọ̀sì ọ̀wá ṣẹ̀wá ní káwọn tún lọ sí halal halal bus stop à ẹ dàpọ̀ so ìdí nu tóbi jẹ́ pé ilé ayé bàjẹ́ débi tó bàjẹ́ dé lónìí ṣé máa ń sọ pé nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ kìí ṣèyàn kan ní máa bà nǹkan jẹ́ kìí ṣèyàn kan ní máa bà nǹkan jẹ́ kìí sì ṣèyàn kan lọ bàjẹ́ táyé fi bàjẹ́ contribution ti gbogbo èèyàn sọ lọ bàjẹ́ ayé jẹ́ ó sì bàjẹ́ kọjá ti sọ lágbàdì dáwà wà ilé ayé nàìjíríà ní ayé bàjẹ́ kọjá ti sọ níbi lónìí nínú òwe ìròyìn tàbí nínú níwùsì kan tó máa ń gbọ́ wọ́n ní nearly ninety percent ọmọ nàìjíríà ló ti fún yàn bribery àbí lòun náà gba bribery wọ́n ti kà ẹ pé ninety seven point nine torí subhanallah ilahi ah ọba lò ọba lò tó àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn ní máa ba nǹkan jẹ kìí sèyàn torí ká máa wá nǹkan lọ́nà tó dáa sẹ́ẹ̀rí tẹ́ bá wa lọ́nà tó dáa àtẹ wa lọ́nà tí ọ̀dà ẹ̀ ní ní ju tọ́lọ̀ nǹkan pẹ́ẹ́nì sókè á ní wàhálà kí ni wàhálà ajẹ́ pé ká ṣe sùúrù ẹ má wà láti gbà kankan gbà bò sí ntọ́lọ̀ ń pè ní dọ́tẹ̀ ìlọ́nà halala tayyiba alábòsí ò ní ní láyé torí at the end of the day irọ́ rẹ̀ bá lọ lógún ọdún ìjọ tó dodo bá ba gbogbo tó lò ní yọ padà dìtà lọ́la kìyàmẹ̀tẹ́lẹ̀ náà kọ́ kò sí nǹkan so àbòsí kò gbéyàn débi kan tó bá ń fa àbòsí gbalé lé tó fa àbòsí gbalé ńlẹ̀ tó fa àbòsí gbowó olówó gbogbo ẹ̀ títí jọ̀wọ́ títí jọ̀wọ́ tẹmọkọ́nà ọbẹ̀ lẹ́dàá wọn gbà mí kò ní títí pọ́ yóò sì lọ ọ̀la fún yà oríṣiríṣi àwọn àdánwò ọmọ àtẹlẹ sọ oríṣiríṣi àdánwò ọmọ àtẹlẹ sọ gẹ́gẹ́ ìròyìn ẹnìkan dá fún yín nílùú kan ní àsàwòdì yẹ onítàn àwọn ọmọ rẹ̀ ń pariwo wọ́n sunkún pé káwọn èèyàn ran bàbá àwọn lọ́pẹ̀ ládùá kọ̀ǹdíṣàn tí bàbá àwọn wà wọ́ọ̀t ẹnìkan sì ń dáhùn bẹ́ẹ̀ pé ọlọ́run ọba ò ní fún lálàáfíà kò tí ì wọ́ọ̀t kí ló dé wọ́n ní ẹni tí ó gbádùn ó gba ilẹ̀ bàbá tó ní kò tí ì worst ilẹ̀ kan tó ń sì ní láàyè nù ẹni tó gbalẹ̀ olówó gidi ni ó lo agbára ó lo owó ó fi gbalẹ̀ yẹn máa lọ́wọ́ ó tún ṣèwé rẹ̀ lọ́dọ̀ ìjọba níjọ́ tí ó wá gbalẹ̀ yẹn máa lọ́wọ́ court sẹ́wọ̀n pé ẹjọ́ tẹ̀ ń bá rò náà ládájọ́ fi dájọ́ kò bá jẹ́ sẹ̀rí àlẹ́ ń lò so adájọ́ sá dá bàbá olówó láre bàbá tálákà yẹn wà lọ balẹ wọn sọ pé tọ òun ìní mi o nílé ayé o ó kú bó ti òun ìní mi wájú ọ lọ ṣùgbọ́n láyé ń bì náà mọ̀ ń bẹ lọ́hùn pé kí ọlọ́run sọ àwọn àjálù àti àrélù àti àwọn àárẹ̀ burúkú tó ṣe wípé ntí mú ní jíìyàn lára rẹ ọmọ àgbàjẹ lọ́kọ̀ọ̀kan nítòsí sẹnu wọn ní fùkú rẹ ó ti wà affected orí rẹ làwọn dókítà wà pé kíní kíláàsì sí kíláàsì sí wọn tún lẹdọ náà ń kọ affected ẹ̀dọ̀ wà affected làwọn máa ń pariwo mọ́sálásí ló wá sọ pé kò yẹ tí wọ́ọ̀tì. orí rẹ lẹwà wàláhì bó ń ṣe tọrọ gan lọ́lọ́run ọba ń ṣe yìí ìbọn lọ́run ti sọ fún ẹ ọ ti wá nù náà wípé ẹni tí wọn ṣàbòsí sí èpè ṣe orí òjò ní ọmọ abẹ títí tí ìdọdọ ọba wa nǹkan kan ò ní di lọ́nà títí tí ìdọdọ ọlọ ti tún wá ṣàdéhùn pé máa ràn ọ lọ ìwé ìpè tí wọ́n sẹ́yìn kódà kó ti pé ọ̀pẹ̀ kí ń ràn ọ lọ náà ìjọ tó bá pẹ́ kọ́lọ̀ tó gbàdúrà kọ́lọ̀ tó ṣe ń ta àtẹ fún wa kò túmọ̀ sí kọ́lọ̀ ń bíjì o mo rò pé kẹ́kẹ́ jó yé yín o tó ló lómi ọmọ wò pé bísíǹnẹ́sì yẹn pọ̀ ọlọ́wọ́n bó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n alámọ̀ ẹ̀rí ọlọ́run gbàtọ́ bá fẹ́ kí nǹkan ẹ̀yìn pọ̀ sí ọlọ́run. torí ẹ lọ sọ pé màá ràn ọlọ́kọ̀ bá àpẹ kò túmọ̀ sí pé èyí tí ìrojú tu tiẹ̀ gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ètò tọ́rọ́ náà ń kọ́ pé àdánwò kan ó ṣe ń tì aburú ó ṣe látàrí èpè yìí àsìkò tó sì dá fún kan ò dìtò. tontorí de eléyìí báyìí ó ti jẹ́ pé ẹ jẹ́ ká kíyèsí wàá wà o ẹ jẹ́ ká kíyèsí gbogbo tábà ń ṣe láyé o nítorí pé kọ̀ọ̀sẹ̀ nídìí kan ṣépè fún ọ kẹsàn tó ké ọlá ìkòkò ká tó ké ẹ ń kájú lẹ̀ ń tún ṣe pé ẹ ń kájú lẹ̀ ń ṣe pé yorùbá náà ní tó bá ta di pẹ́ńkọ́ yóò gbowó òkúta kò nídìí kẹsẹ́ pé ẹni ká sọ pé mo fọ́ sí kóòtù ọlọ́run kóòtù ọlọ́run gan lọ́dà ọlá ọ̀hún ti ń jẹ́ bẹ́ẹ̀ àbílẹ̀ di haúsá ẹni tó kọ́ pé aláya ìta. ọwọ àná àti wà ayé dá tó torí délé ẹ jẹ́ ká kíyèsí wa wa torí pé lónìí sọmọ pé gbogbo tó bá gbà lọ́wọ́ ẹnìkan gbà bò sí ní pọlọ tó ṣe dá wa dá lé owó àsìkò tó gbà yẹn ni ó dùn mà àbẹ́yẹn ò kíyèsí anything bá gbà lọ́wọ́ rẹ̀ ń gbà sẹ́ni tí lọ́jọ́ kejì bá ti má yóò tún máa dín yóò tún máa dín yóò fi wá dé lẹ́bù tó ṣe pé tí wọ́n bá gbé wá gan pé ẹrù rẹ ni ọ́ máa wò pé kọ́ máa gbé lọ kò sínú àjẹ́ńdà ayé jẹ ma yéésù kò mú o kọ́ máa gbé lọ kó rí bóun ti parí ẹ̀ torí délé àbòsí ò kọ̀dá o kọ̀dá o òṣìṣẹ́ ni tó ṣe sí tọ́da o tọba ti láàrin rẹ sọ́lọ̀ kọ̀dá o tọba ti síra rẹ ó burú o tọba ti sọmọ èèyàn à ò ní rúlà torí dèrè alábòsí kò látúbọ̀tán kò látúbọ̀tán àbòsí ti máa ń sábà hàn jù nínú ìdájọ́ nínú ìdájọ́ ká gbójú fáìnà ká gba ìrìn àfojú àti mọ̀ ẹ́ pé lágbájá lọ́jà rẹ̀ àmọ̀ pé káàmì ìlú lọ́jà rẹ̀ torí àwọn kìnnì kankan kìnnì kankan tó lè má hàn sáwọn yẹn á wá gbẹbi fáláàrí á gbàrí fẹlẹbi gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ yọ bọlọ pàdé ní ọgbìn dàfíà torí pé lọ́pọ̀lọpọ̀ gbà mí ní tó bí àbòsí yẹn àìdúró déédéé kí lẹni fẹfẹ ṣe fún láti sọ fún kó ń kí lẹni fẹfẹ ṣe fún láti sọ fún kó ń ilé ayé gan ogun kálukú bá ti mọ̀ pé tẹ́ bá gbẹ́jọ́ débi tẹ́ ń gbé tẹ́ ń gbé lọ yẹn òdodo ní ọ̀padà lékè wàlá ẹni kò ní sábò ti sẹ́ni kàmá ẹni kò ní jàǹbá ẹni kàmá àmọ́ mo ti mọ̀ pé bá a lọ ọbẹ̀ náà ẹ̀ àwọn bàbá ọ̀daràn àwọn bàbá olórí ìwú àwọn èèyàn ò ní fọkànbalẹ̀ má ṣètò ìdájọ́ tontorí de eléyìí nínú ìdájọ́ àbòsí máa ń wọlé nínú ẹpin fún wọn jọ dọ́gba nínú ẹ̀tọ́ yìí àbòsí máa ń wọlé gẹ́gẹ́ bí àwọn ọmọ tẹ́ bí gẹ́gẹ́ bí àwọn ìyàwó tẹ́ fẹ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ ọ̀dọ̀ tẹ́ ní gẹ́gẹ́ bí àwọn ọmọ àkọ́tẹ́ tó wà lọ́dọ̀ yín ẹnì kò ju ẹnìkan lọ ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ má sábò sísẹ́ nìkan nítorí pé àwa lè wà nípò pàwọ́ àwọn ní ká pín lónìí ká má gbàgbé ọlọ́run ọba tí ń pín fún ní kálukú torí ẹ̀ ọ̀dọ̀wọ̀ wa ká sọ̀rọ̀ afábòsì àbòsí tẹ rí yẹn ìní máa bí ọ̀tẹ̀ torí pé ńgbà tí ìwọ bá jálábòsì tẹ́lẹ̀ jálábòsì tẹ́lẹ̀ jálábòsì ẹ mọ̀ wá di tẹ̀tẹ̀ ní tí ìsàlábòsì abẹ́gẹ́dẹ́ tẹ bá ti di tọ́tẹ̀ pọ̀ kan alábòsí lọ́pọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń jà tẹ́ ń pẹ́jọ́ ọ̀dọ́ ọ̀rú wọn gan ọ̀dájú kẹ́yìn kan ọ̀gbádùn torí wọn ò ní dájọ́ síbi tó yẹ wọn ò ní dájọ́ síbi tó yẹ èéfín ni wọ́n máa pa àwọn òfin alẹ̀ sọlẹ́ yìí sí pé àbòsí yẹn tó bá ti wà níbi náà ni bàbá ńlá ọ̀kan nínú tí ò já yọ gbádùn ẹlẹ́ẹ̀kejì láì máa kan. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنا وأشتقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا بابلا إن تدوى على لكم من أبو سي أتاي مكة تباتني برسيكو ميجين لوو anything جبا نسل الله وزاك ما في وابو أولي نقضي أبوسي أبايمك أبي ميجيجي torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wá bọ́ lórí ìlú bá jẹ́ alábòsí ìlú ò lè lọ wájú ìlú ò lè lọ wájú nítorí pé kọ̀ wá balance ẹnìkan fìlú lẹ̀ fún wọn ìgbà tó ti jẹ́ pábòsí bá wọn ẹ̀jẹ̀ wọn mọ̀ kọ́ mú lù wọn bí baálé bá jẹ́ pé kò kò kò kò kò kò kò dúró dọ́gba o níyàwó méjì nítorí pọ́kàn padà kúrò náà ni yóò sì máa ṣépè fún àtìyàwó tó bá kù lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ alábòsí àwọn ọmọ kan ò ní lè gbé ọ̀dọ̀ rẹ̀ bàbá tó ti pẹ́ nìkan lọ fẹ́ràn kọ̀ fẹ́ràn nìkan tí ọmọ tí bàbá fẹ́ràn bá ń sọ̀rọ̀ bá gbọ́ bá má gbọ́rọ̀ bàbá kan wá fi jọ bàbá rẹ̀ náà nípa táwọn kò ti lóòzù nu ọmọ rẹ̀ ni má gbọ́rọ̀ bàbá kan wọ́n wá di bàbá kan bàbá kan majhul mabniyun lil majhul lédè yorùbá náà máa sọ pé bàbá kan ní lẹ́nu mọ̀jọ́ wò lónìí bàbá kan tá a dá màmá gbọ́rọ̀ bàbá kan tá a dá màmá nítorí délé agbọ́dọ̀ dúró dọ́gba jàmá àbòsí ọ̀dà o àbòsí ọ̀dà o ọmọ pé ọ̀rọ̀ tẹ́nìkan sọ kò rí bẹ́ẹ̀ ó sì dákẹ́ torí pọ́tà rẹ̀ ni wọ́n bọ búlò rẹ̀ ọmọ adùnnú àbí òye wa ó sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ o so kí ló yẹ kó ṣe ń tọ́ ń sọ irọ́ lọ́n pa o rọlọ̀ pa kàn á lọ sọ fóònù náà pé lágbájá tẹ̀ ń jọ ń jà nítorí ṣe lónìí yà mí lẹ́nu ẹnìkan bọ̀ jẹ́ ń bú ọ kọ́dà olóhùn olùlù ni torí gbogbo ń ti sọ òrí bẹ́ẹ̀ sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn òní lè ṣe bẹ́ẹ̀ torí pé ọ̀tá ọ̀tá rẹ ṣebọ́ rẹ rẹ ni ọ̀họ́ ọmọ pé ọ̀kadì rẹ please can you give me your address let me have your phone number àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn wà vital àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ gbogbo rìkítí pa wọ́n pọ̀ nǹkan pọ́dọ̀ rẹ̀ nítorí àbòsí tẹ̀rí láyé ń bì báyìí kò é gbé yàn débi kankan àbí ibi tẹ́yìn ó ti ṣubú tó náà lẹ́sìn ṣe rí i pé rìkísí pa ọ̀pọ̀ wọn dọ̀rẹ́ ọ̀pọ̀ láyé tiwa níbi agbọ̀n bí tá à ń gbé ìgbà yìí ọ̀pọ̀ wọn jọ máa lẹ̀dí àkókò wọn máa jọ lẹ̀dí àkókò ìbàjẹ́ pa wọn pọ̀ wọn ti kàn irun wọn pọ̀ bàjẹ́ nítorí pé àwọn ò ní fẹ́ ẹni tó sọ pé táwọn ń ṣe wọ̀n dà bíi gbogbo ilé epo ní ìsìn sọ̀rọ̀ alábòsí ni wọ́n wọ́n ti dín lítà kù tí wọ́n bá wọn adalẹ̀ èkó lẹ́nu ti dín lítà tiẹ̀ pé kí ni wọ́n ṣe àìmọye wọ́n máa pè ọ́ sí mítìn wọ́n pè ọ́ sí mítìn ó sì bọ́ yáwó lọ́dọ̀ wọn pé a fẹ́ kí a fi làákàyè sí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí o lítà ìlú yìí yàtọ̀ sí lítà gbogbo bíkíbi o mo rò pé yé ah, lítà tí wàá ṣe á lè yàtọ̀ sí ti gbogbo bíkíbi náà wọ́n ní ìṣèlú ń dàlú lọ́dọ̀ tàwọn ń bí alábòsí làwọn lítà fún ọgbọ́dọ̀ pé torí àwọn olùgbà kẹ́ni kò kó bá wọn torí títí ẹ bá ti pé títà àwọn òpè ńkọ́ ọ̀dọ̀ rẹ gbogbo èèyàn máa wá ló ń kó bá wọn <laughs> ẹ̀sẹ̀ rẹ pé irú mùsíbà ti máa tẹ̀lẹ̀ lọ àbòsí náà ló sì di pé gbogbo sẹ́sẹ̀ máa ń tẹ láyé ọmọdé dẹ́gbẹ́ rẹ lẹ̀ àbòsí burúkú ló because ọ̀nà àti rẹ́ẹ̀kì àwọn èèyàn ni ọ̀nà àti má mú kí ayé rọrùn fáwọn èèyàn ni ọ̀nà bí èmi ọ̀bá ti ní tà kí wọn náà má tà ní. ìjọba ní kálukú tó bá pè ní kó ṣe yóò dá fáwọn èèyàn pọ̀ jù báyìí lọ àmì àwọn abẹgbẹ ẹlẹ́pàálẹ̀ ẹgbẹ́ onígbìn kọ́dà ẹgbẹ́ onírúwà ẹgbẹ́ ẹlẹ́rọ lọ́ta ó ku àwọn ẹlẹ́gbẹ́ òkúta lọ́ta gbogbo mùsùlùmí bí àwọn aróko lásán sẹ́ni tábòsí bá ti pọ̀ ìlọsíwájú ìbá lùgàn ẹ lè ka ìta ibi tó wà lù torí pé tí wọ́n bá ló dálẹ̀ káwọn èèyàn máa wá wà wọ́n ní wọn ọ̀wẹ́ gbé òfò sòmùgbà tí wọ́n bá sì ní wọ́n gbé òfò bí wọn ò bá rógùn sàtẹ́ni tí ń wa ta ibi wọ́n ságùn sí ẹ́ńjìnì rẹ̀. tabasi wípé á ah, kíní kan alómìnira kálukúlẹ̀ ṣiṣẹ́ tó bá wù tó bá gbé lọ síbi kan báwọn àgbà kan wọ́n bá wọn dájú gbẹgbẹ ṣe ń ṣe lù táwọn ìyá ẹ̀sìn wọn lẹ̀ ìlọsíwájú náà wà dà ẹ wà máa yí lójú kan náà ìlú ọkàn máa tóbi lọ lásán bí oko òní sí lọsíwájú ń bẹ rubbish àbẹ́yìn náà rí tọba tó wọ́pù ẹ̀fọ́ tó wá dúlé yín wò kó olóko ogun ẹ̀fọ́ tó síbẹ̀ kó ríran wọ́n wàá pàtẹ́ so nítorí pé àbòsí ni gbogbo eléyìí àbòsí èdè káwọn èèyàn lọ wájú ojú kan náà lẹsẹ máa yí ojú kan náà lẹsẹ máa yí tẹ máa tẹ máa yí iná ló fi pé ẹnìkan gbọ́dọ̀ tàgbó léyà nìsín o àbí ẹ̀yin ò tí ì gbọ́ wọn gbọ́dọ̀ dánrú ẹwò lẹ pé ọjà kánìkánì ti tàgbọ àbí wọn sọ fún irú rẹ lẹ. wọ́n ṣe sápò ara wọn wọ́n ṣe sápò ara ẹ̀yẹn lọ fágò àwọn tó bá tún kókò àmọ́ dáwọn bìlíìfù ni pé àwọn lè má lè mú yín àwọn ọ̀sà táwọn àgbò gbàdé ẹran bá bẹ̀rẹ̀ sí ní ọmọ wa rẹ̀ ògùn yín náà ni àbòtí ló bí gbogbo ẹ̀ àwọn àti ẹsẹ̀ gbogbo kálukú náà lórí rẹ̀ pé gbogbo kálukú lórí rẹ̀ pé gbogbo kálukú náà ló sì mọ̀ ẹ́ pé àwọn ìlànà kan tí ó bá ti bá làákà ìmú kọ bá làákà ìmú náà lọ́dọ̀ gbogbo èèyàn ṣùgbọ́n látàrí àbòsí ńkọ́ alábòsí ò ní ríran rí jẹ látàrí àbòsí alábòsí ò ní ríran rí jẹ tó àwọn ẹni tó rí tiwọn náà bá wa dúdú wọn máa wò gan ẹni tá a gbà nínú ẹgbẹ́ wa tá a ń lẹ́gbẹ́ òfò Ọlọ́run ló ní ẹ dálé tá ń lẹ́gbẹ́ ẹ èyí ó dàbí sọ láti tọ ẹkọ ọmọ wa ó ń regbè ó ti wá mọ́ṣáláṣí tó jù rubbish ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí abẹ́yìn náà ń sẹ́gbẹ́ ni. so nítorí pé gbogbo ẹgbẹ́ òun kí ló bí wàláì tẹ̀lé àbòsí wàláì tẹ̀lé àbòsí so nítorí di eléyìí báyìí ọlọ́wọ́n bá kìí sì sànù ẹnìkan àfẹni tó nà bá lánàá innama yarhamullahu min ibadihi arruhama àwọn aláàánú nìkan lọ́bọ̀ oníkẹ́ máa sànù wọ́n ti mọ̀ pé gbogbo orú àwọn ẹgbẹ́ àbòsí wọ́n dálẹ̀ láti fara ní àwọn èèyàn ni wọ́n dálẹ̀ láti fara ní àwọn èèyàn tí wọ́n náà bá ti wá jọ̀kan nu wọn tí wò ó ṣiṣẹ́ lọ́nà tí ó fi jẹ́ dẹ́rùn faraàlú alábòsí ni wà náà owó tẹ̀ wọ́n á ń tùjọ́ lára bẹ́ẹ̀ tẹ́rù pé ó wúlò ní kò lè wúlò láéláé ẹ̀yin náà fúnra ara yín tẹ́ ti fi ayé tẹ́ ti tẹ́ ti bára yín nílùú kan tẹ́ ń gbé tẹ́ bá lọ ọdún bomi yọ́mọ ìyá yín náà lẹ́nu fa ní gbogbo ẹsìn wa nà ọrọrùn rà bẹ́ẹ̀ ni nígbà táwọn ọ̀yà kúrí bíi ti yín nísìnyí báyìí tó bá gbaṣẹ́ lọ́dún òṣìṣẹ́ kan mi tá mo máa lé lọ báwa kébi tẹ bá ní ọtó ẹni tẹ da gbèsè lẹ wá wà lọ kó àwọn mi wá kí ni ọ̀sẹ̀ lẹ jọ́kejì a battlefield ti níbi iṣẹ́ wọn dà jọ́kejì as far as ilẹ̀ level is concerned ẹ̀ jà ìjàgbá jẹ́ jọ́kejì wọn wọ́n lè sẹ́ ẹlòmíì lọ́kọ́lọ́rùn kéèké ó ní sísẹ́ mi torí pé nígbà bẹ̀rẹ̀ sẹ́ lọ parí ẹ̀ ẹgbẹ́ wà bò ìyẹn ní kó kọ́ bá àdúgbò rẹ iye tó bá wí náà lọ gbọ́dọ̀ sàn ẹ wá wò lómi láàyè láàyè lọ́wọ́ ibi tẹ bá tẹ dúró tẹ bá déyìn ó tó bá wọn tẹ bá tún gbé blọọkù kan lórí blọọkù tẹ gbé yẹn kán àbùkù kálukó sì máa sọ̀kalẹ̀. àwọn náà ní dán àtàkàtà àwọn ńlẹ́ ń bí o so tẹ̀bá pẹ́lú mi wá wàláhì ẹnìkan àti sí wọn lọ́wọ́ wọn máa bá a lọ rọrùn ẹ wú ayé ti rọrùn tó ẹni tẹ bá mú lọ nú àwọn tí ń lo tó rí wọn dúdú yẹn tẹ mú lọ rú wọn máa níjó onídìí eléyìí àbòsí ọ̀dà o àbòsí ọ̀dà o tábòsí bá ti wà láyé kìí sì lọ síwájú o kìí sì lọ síwájú o àbòsí gan-an ní kóbá láwùtẹ̀ àbẹ́yìn ọ̀gẹ́tì ẹ̀ wàláì tẹ̀lé àbòsí ní kóbá láwùtẹ̀ síbẹ̀ yẹn ọmọ sùkúlù àtàwọn títà yín síbẹ̀ mọ iye báyìí ìjọba wò àbẹ́yẹ̀ wò ebi dọdún wọn lè kú ìjọba fa. ṣe ẹ ikú ìjọba ti ẹnu yín mọ ẹrí gbogbo gbogbo ẹ máa gbogbo kíni ìjọba kíni rọbì ìjọba kódà mo nìkan lórí sẹẹtì mi tẹ ẹ lọ bú ìjọba nílé ìjọba ó ti mọ wà tí mò ń wò lórí Facebook pé ah, àwọn ọmọ ilé ayà pọ tó náà sọ pé constitution kìíní kan mo pé òyìnbó ṣe <laughs> Ewu wo bẹ́ẹ̀ ṣe náà wò ń bẹ̀ ẹ̀yin tójúmọ́ lẹ̀ ń ìjọba wò ìjọba wa ni ẹ̀jẹ̀ ayẹ ti yín náà wò kí lọ́dà ah, bẹ́ẹ̀ bá bò sí náà gbogbo ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé irun tèmi tèmi ń ṣe sọ́mọlàkejì nígbà kó òun ṣe sí mi sẹ́mi pé àìṣedọ́gba nìyẹn àìṣedọ́gba nìyẹn torí de eléyìí báyìí ara àbòsí náà tún ní yunifásitì kan bẹ́ẹ̀lẹ̀ ò tí ma bó tilẹ̀ tí o tún dá mi lẹ̀ àbòsí ni àbí èso àbòsí àbòsí ńlá ni wọn á lọ kọ́lé yàrá méjì kan síbi kan wọ́n ẹ̀ sẹ́ ẹ má bí tọ́ padà bí tọ́ kan á ti ga jùlé náà èyí tẹ̀ sí ní tuntun wọn lẹ̀ mójútó kó dúró déédé kése kí nǹkan pọ̀ ọ̀yà èyí tẹ̀ bá ní àbí tí nǹkan ọba ti sí ìlú kan òǹṣe kọ̀dá tó láwùjọ ti wà lóko mọ̀ sọ gbogbo ẹ gbọ́dọ̀ wà ń bàdàn ní fọ́ọ̀mù Ìbàdàn lásán gbogbo wa ní Ìbàdàn state láwa ní sẹ́wọ̀n ká bò sí ni ẹ sẹ́bàdàn làwa wà Ọ̀yọ́ state làwa wà sẹ́bàdàn state ọba wà Ògbómọ̀ṣọ́ state náà wà mo rò yé wa ẹ̀hẹ́n so nítorí pé àbòsí kìí jẹ́ kí nǹkan lọ wájú kìí jẹ́ kí nǹkan lọ wájú àbòsí àbòsí àbòsí àbòsí ńlọ bá wa débi tá a dé di eléyìí wàláyé tẹ́mi ọba ti sàbòsí má tí wọn náà ọba ti sàbòsí má tóun náà ọba ti sàbòsí má ilé ayé ti rọ̀ ilé ayé kódà ẹ jáde lóru ẹ ní bẹ̀rù ẹ kankan jọ náà lọ ẹ ti àtẹ̀mọ́tẹ́mọ́ jáde nulẹ̀ yìí tí ọba jẹ́ pé bàtà rẹ ní dún sẹ́mi pé nìṣẹ́ àwa náà máa ń dẹ́rù bara wa bó ṣe lọ òní mọ̀ pé bàtà rẹ ní ṣe ṣà ṣà ṣà ṣà lọ ta ló sọ tó <laughs> torí pé ẹni ṣe ké tufu ní kéèsè kulè so tí bàtà rẹ bá ń dún bẹ́ẹ̀ kọ́ ọ máa lọ ní with all confidence pé kíni ṣé mo ṣe àbò ṣiṣẹ́ nìkan kí ló fẹ́ máa bà mí lẹ́rù àmọ́ ní ìṣe òtó bẹ́ẹ̀ torí tó bá tán wò ó lè tán tán tó kàn ní wò rí ọmọ tábòsí bá ti pọ̀ kí sí security ìdínà kò tó lórí kan nínú gbogbo àwọn olórí tẹ̀rí yẹn tó lè dá jáde gbogbo ṣọ́jà gbogbo ọlọ́pàá àwọn tẹ̀tẹ̀ sọ gọ́vnà lẹ́gùn ọlọ́pàá tẹ̀lé wọ́n sì tún máa pariwo ẹ̀yà lọ́nà ẹ̀yà lọ́nà ẹ̀yà lọ́nà sẹ́ni ti bí wọ́n ti lè wọ ọjà ní ìsìn ló ń lè wọ̀ à ọlọ́mọdé sẹ́ni tó bá dá àmọ́ pò ní sẹ́wọ̀n kíkà lóko ti nínú <laughs> ìfọ́sì àmọ́ wọ à kọ́dà sẹ́ni ká pariwo ọ̀gbìn nǹkan tí máa ń ṣe ọ lọ sí ó túmọ̀ sí pé àbòsí ni òun jẹ́ káwọn náà lè rìn fírílì. tí wọn bá nìkan tó sàbòsí sẹnìkan wàhálà ìwọ náà máa lọ láàrin ìjà ọmọ tẹ́bí gbogbo àwọn aṣíwájú wa rere la rí yẹn wọn wọ àríjà bó lẹ ọjà yín bó lẹ ń ta gbogbo yẹn sì dá mà ní kí kó camouflage. eléyìí túmọ̀ sí ẹ lè ro lórí ìtumọ̀ ní tẹ́ fílì fọ́ọ̀mù tẹ́ ṣe kínní kan kẹ́ fìyàn jó lórí sùkúù fa ẹ fílì fọ́ọ̀mù títí títí títí wọ́n ti tún máa wò yín ránṣẹ́ pé ta lélẹ́ yìí nínú títí títí wọ́n tún máa wò pé ta ẹ sọ pé ẹ sọ pé kò lè wò kò lè rí mi àbòsí mi kí ni bẹ́ẹ̀ tó bá gbé wá tó bá ṣe tí ọba ti ṣe ẹ máa lọ tó gbogbo eléyìí báyìí tá a bá ti má bòsí kúrò náà rọ á gbélé ayé rọrùn àmọ́ tá a bá ti má bòsí kúrò náà rọ ayílé ayé yìí gan ò ní rọgbọ́ọ̀ torí pé wò lè ṣàbòsí sí mi ní ìsìnkì fi ọ lẹ̀ èmi náà ò ní ṣàbòsí sí ọ kò fi mí lẹ̀ ìtumọ̀ ìjàkadì tá à ń jà nù ilé ayé ni anybody tó bá ti lè bu ọmọlàkejì sí ọmọlàkejì òní dákẹ́ nítorí pé wọ́n kúkú gọ̀ òun náà sì ní dákẹ́ nítorí pé òun náà gọ̀ ìtumọ̀ wàhálà ta kò mọ́ ilé ayé nù tá a bá ti má bòsí kú òun náà rọ wa ẹ̀ ní jókòó nbìkan láyé kẹ́ gbọ́ kẹ́nìkan máa bu olórí tó bá gbọ́ àwọn olórí dúró dọ́gba wàláì sàláì nìkan ò ní bu wọn ìdí inú tó fi jẹ́ pé láwọn ìlú Islam wọ́n máa ń ṣàdúrà fún olórí ni wọ́n èébú wọn wọ́n èébú wọn torí pé wọ́n tún máa sọ fún yín pé táwọn bá ń ṣépè fún wọn ṣépè yẹn ọba ṣẹ yóò ṣẹlẹ̀ àwọn náà lórí torí pé òun sì ló lórí wa ní ìsìn tẹ bá ti ṣàdúrà fún ṣàdúrà yẹn bá ṣẹ yóò ṣẹlẹ̀ àwọn náà lórí torí pé òun lórí wa So ìdí inú tó fi jẹ́ pé tá a bá lè gbìyànjú tá a má bò tó kù ní ọ̀rọ̀ wa ayé wọ́ọ̀rọ̀ gbọ́ àdéhùn tó tẹ̀lé lè àdéhùn Abubakar amakọ yàtọ̀ sí Abubakar torí pé Abubakar rọ́ọ̀tì ẹ̀ kò ní tà lẹ́yìn rẹ̀ tẹ́bá tiri tà lẹ́yìn Bakra àti màkékèé ṣe Abubakar bó tilẹ̀ jẹ́ pé sàábé yìí náà ọ gbajúmọ̀ ó náà sì gba àwọn àdìsí tó pọ̀ wá ṣùgbọ́n kì í sọ ní Abubakar radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala fi khutbatihi yawm an-nahr bi Mina anabi ṣe khutuba ní Mina ó tún lára sẹ́wọ́n ká ti náà ló ti láyé ní Mínà ó sọ kútúbà ní Àràfà ó sọ kútúbà nínú kútúbà ètò wa sí ní Mínà Mínà yẹn Mẹ́kà náà ni o Muzdalifa Mẹ́kà náà ni o Àràfà Mẹ́kà náà ni o sẹ́wọ̀n kí táwọn náà bá ń darúkọ àwọn àdúgbò àdúgbò àdúgbò àdúgbò ó lè jìnnà sí àárín ìlú ṣùgbọ́n ara náà bẹ́ẹ̀ làwọn àyè yìí náà bó tilẹ̀ jẹ́ pé Mínà haram gbogbo tó dé wọnú mẹ́kà ìwọ ní ní Mínà mọdẹlifà haram ṣùgbọ́n Arafa kìí ṣe haram. ẹ lè ṣọdẹ ní Arafa tẹ́ bá ti pé ẹ ti gbé ihram yàtọ̀ sí mọdẹlifà yàtọ̀ sí Mínà yàtọ̀ sí Mẹ́kà. tọ́ ina dina dima'akum. وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا متفق عليه dájúdájú جنيو yín o أيو dúkìá yín o anabi sallallahu alaihi wasallam sọ pé dima'akum ẹ̀jẹ̀ yín nítorí pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá lẹ jẹ ẹhìn kọsọ pé ẹ̀jẹ̀ apá kan yín èèwọ̀ ló jẹ lórí ẹ̀jẹ̀ apá kan láti fi hàn pé nǹkan kan náà ni wá. gẹ́gẹ́ bọ́lá sọ pé wala tukhriju anfusakum min diyarikum ẹ gbọ́dọ̀ léra yín kú ònú ilé yín bóòlù ti dá léra rẹ nù ilé rẹ ṣùgbọ́n tó lọ́n sọ ń bẹ̀ ni pé apá kan yín ọ̀gbọ́dọ̀ máa lé àwọn míì kó lé bẹ́ẹ̀ náà làbẹ́ ti ẹ̀mí àdúk ẹ̀mí yín ìyẹn ẹ̀jẹ̀ yín ẹ̀mí yín ìwọ lọ́jọ́ lórí yín o ọ̀gbọ́dọ̀ gbẹ̀mí ọmọlàkejì rẹ o ọ gbọ́dọ̀ sí ọmọ làkejì rẹ létí o dèmá àtọ̀sọ̀ ń bẹ̀ wọ́n kárí pa àti tẹ́lẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ pa mùsùlùmí o mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe mùsùlùmí létí o haramu ni o tọ́ba sọ̀rọ̀ máa pọ̀ à mùsùlùmí ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún mùsùlùmí torí tọ́ba sọ báyìí yẹn tọ́ba lọ kú àwọn kan rọra sọ pé ta ló pa ìwọ ló pa ò torí ti sọ pé ó pa bẹ́ẹ̀ máa ń jà ẹ má fi kú sí àwàdà o ẹ má fi kú dẹ́rù bẹ́ni tẹ́ǹjọ́ ń já o tọ́lọ́mùbá lọ kọ́ pé ó kú ọ̀daràn nu o lábẹ́ òfin ọlọ́run ọ̀daràn nu wọ́n palẹ̀ rẹ mi kọ́ ni pa mí ẹnu ti kọ́ o sẹ́sì máa kó àwọn ọmọ Yorùbá yìí báyìí àwọn ọ̀rọ̀ burúkú pọ̀ lẹ́nu wọn àti túmọ̀ sí pé wọn tẹ̀kọ́ òkú jumlatun ismiya òkú òkú innaka mayyit tẹ̀sán pé jumla ismiya ni àbí ẹ̀ nà jumla ismiya tòtọ́ bá yé yín èyí fi ọ̀rọ̀ kú èyí fi dẹ́rù báyẹn o nítorí pé tó bá ti sọ bẹ́ẹ̀ tó ń bá lọ kú táwọn èèyàn bá gbọ́n ta wọ́n lé lórí ẹni tó sọ̀rọ̀ ni à ń bọ̀ tìbọ́sí pọ̀rọ̀ ní tìtọ́rọ̀ ọlọ ọlọ yọdà ọlọ gbéban ẹ ti máa ẹ ti máa ẹ ti máa kí òka yóò bá ha yóò bá wọ́n ní wọ́n máa ń rìn ni. wọ́n ní ẹnìkan bẹ́ẹ̀ nìkan já ń bì kan. ọwọ́ afóònù sẹ́wọ̀n ká yóò gbà sí mi létí la ọwọ́ afóònù sí lè pé ìyá jẹ mí o ìyá ìyá ń pọpọ ìyá jẹ mí o ìyá jẹ mú níbi báyìí báyìí báyìí lọ́wọ́ ẹni báyìí báyìí báyìí bàbá bá hù ká fáwọn ọmọ ẹ̀ ń so <laughs> bàbá náà mú kùmà ó mú kóńdó àwọn ọmọ náà sì wò ká sọ́wọ́ pé àlùwó wọ́n sì lu ọmọ ọlọ́mọ wọ́n lu owó nígbà wọn á dùn tó wú kẹ́ máa wo yorùbá bí ti máa bá báwọn ọmọ bá gbọ́ bàbá ṣe yá dèdè ni nígbà tí ó ń tì wá wó tán bàbá yẹn wá mú bàtà ó tún wá tẹ̀ ń tún yí pé sókù ni àbí òkú sókù ni àbí òkú mo lu inú mi ó kú àkútúkù rẹ̀ lọ́nà ọ̀run lọ ọlọ́run akọ kókò ṣé àbí tó bá kú nígbà tó ń pè lù tí ò kú sófin náà kò sẹ́sẹ̀ fún un ẹ dákun torí ìtọ́ náà. òkà ọbẹ nítọ́ lágbà yọ kọ wa kókó àtòkà rẹ ní gbẹgbẹ kíni wà táwọn dáná pé kíni tòkàtòkà ló sì ọgbà ni tòkà bá ni òun ó kú ọ tòkàtòkà ni òkà ni ọ̀ àmàfi kọ̀ǹkù ọwọ náà ma tó torí de eléyìí yorùbá ní sọ̀rọ̀ ní ti tọrọ wọn ti lọ gbàdà wọn ti ẹ̀dín láwọn ti kàmpéìn abẹ́rẹ́ rí nǹkan mìíràn wọn máa mi àdáàbà rẹ̀ ti pọ́n tó ń kọ́ so mo láǹfààní àti ríru rẹ̀ lẹ́ẹ̀kan rí <laughs> ní odò ọba mẹ́ẹ̀ wọn ni wọn ti kàmpéìn yẹ̀yẹ́ tí wọ́n máa ń ṣe bí ẹni náà ti sọ̀kalẹ̀ ní ọkọ̀ nù la ilaha illallah wọ́n pọ́n àdá yìí ọ̀pọ́n so sẹ́jú wọn pé yóò ti mú ìmúkùmù ọwọ́ afíà gbà ọwọ́ agbé àdá ni wọ́n ṣíra gbogbo yẹn wọ́n sá gbogbo yẹn wọ́n sá èmi sì ń gbé mọ́tò bọ̀ wọ́n bí ẹ̀dá tó wà ní ọgbọ́n ní kéde tí wọ́n bá dúró tí wọ́n bá ní òní sáyín kọ́ sáyín kọ́ wọ́n sẹ́jọ́ òní sẹ́jọ́ ibi lẹ́yìn kùtì ẹ̀ subhanallah anabi sallallahu alaihi wasallam ó ní ẹ má yọ nǹkan ìjà síra yín o torí kí ṣetán ni ọmọ bá gbá lò lọ́wọ́ yín sẹ́mi ọ̀pá wò rí ṣetán ìgbà tí wọ́n mú àdá lọ́n ṣetán ni lè ti gbá kú lọ́wọ́ rẹ̀ yọkàn táǹtì ni ó sì ti dá padà sí lọ ah èmi kọ́ ọmọ ta o o èdì ta àdìọ ìwọ ọwọ́ ta la ti rádà ìwọ náà ni bẹ́ẹ̀ náà ní bàtà rí yẹn wọ́n lè mú balọ́kọ́ ọmọ fi dẹ́rù báyìí ṣetán ni ti ti yìnbọn mọ́ ọ ó léwu gan kódà pọ̀pá rí má fi dẹ́rù bá yìí tòtò wọn lè gbà lọ́wọ́ rẹ kọ́ nàmọ́ láwùjẹ kò ń ti ṣubú tó ọlọ́mọdé adókòó èèyàn lọ́rùn o mọ́tò ẹ má bàa yàn fi sàwádà pé tí bá bí yẹ dáa dúró ń bẹ̀ o wọ́n bí ìyá rẹ̀ dáadáa náà ní ìyá náà ṣe bí òun náà dáadáa mo rò yé ẹ dúró máa à ní òní gba bírèkì èèyàn dáràn nù ọ̀kadà màá tì ọ́ má ti bọ̀ ọ̀kadà tẹ̀yàn ọ́ tó gbogbo àwọn nǹkan wọn yẹn èèyàn fi ṣeré bíríkìlẹ̀yà tó yẹ pé ọmọ sọ pé tó o bá dúró mẹ́ máa sọ búlọ́ọ̀kù lọ àbí ọmọ sẹ́sẹ̀ wọ́n lè mú ọbẹ̀ kan sọ ẹ̀ tọ́ba lọ bá kò síbi tó ti báyà tí ò léwu jẹ́ ká kíyèsí o èèwọ̀. E, ẹni ẹ̀mí wa jẹ o ẹnìkan ọ̀gbọ́dọ̀ pa ẹnìkan amọ̀tòmọ̀tò wa lọ wọ ẹgbẹ́ àwọn ọ̀daràn kan pàjẹ́ lẹ́yìn oṣù lẹ́yìn èèyàn lẹ́yìn máa pa àwọn olórí ibú àwọn náà tún lé lébẹ́ẹ̀lì tiwọn wọ́n tún lọ gbàwé CAC wípé kọ́mpìnì tàwọn ẹni àwọn ń pa wọn gbogbo orílẹ̀ wọn gbọdọ̀ lọ jọ ẹgbẹ́ kẹgbẹ́ fa ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ni. ọ̀gbọ́dọ̀ lọ jọ ẹ̀rọ èèwọ̀ mi ọmọ ìyẹn jẹ ok ẹ̀rí pé nàìjíríà ti wá ń bì kọ́ lọ́n sànù wà ní o ọmọ èèyàn fẹ́ german kankan bì báyìí ẹ̀mí ọmọ èèyàn fẹ́ german kankan bì báyìí wọ́n gbé àjà lẹ̀ sábẹ́ tì wọ́n máa àwọn èèyàn lọ́bẹ̀ wọ́n máa kún wọn bí ẹran ọ̀kan kún máa ń bẹ̀ nígbàdàn tí òní kílẹ̀ ń pè lárí sọ́kà ẹ̀mí ọmọ ń náà lẹ́ẹ̀. ẹni rẹ nìkan tó gbé oṣù ká sórí kánpé láwọn nígbà míì wọ́n sì borí èèyàn lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀ èèyàn ọwọ́ èèyàn ẹnìkan nígbà táwọn ọlọ́pàá mú owó láwọn ní rọ́bẹ̀ àti camouflage ni so nígbà tí wọ́n máa ṣáàjì ẹrù rẹ̀ wọ́n bá borí wọ́n bá gbogbo wọ́n ní kọ́kọ́ gbogbo eléyìí kọ̀ yẹ ọwọ́ á kú níkà níkà ń bẹ́ẹ̀ di wèrè pé tọ́lọ̀ bá dàrú tẹ́lẹ̀ náà níkà lòun ó kó sí so wọn wá kónú níkà wọn akórè wọn àti gbogbo ẹ̀ lé lọ́wọ́ pé ọ̀daràn lélẹ́yìí ọ̀kan náà lánàá ń bẹ̀ lánàá lánàá ń bẹ̀ ńlọrin bẹ̀ yẹn àbẹ́yìn òrí ni tí wọ́n fi ránṣẹ́ tó wú ẹgbẹ́gbẹ́ tó gbé láwà níkan sórí tí ń tanra rẹ̀ jẹ tó gbórí èèyàn àti ẹsẹ̀ rẹ̀ àtọ́ apá rẹ̀ àtọwọ́ rẹ̀ tó gbé lọ wọ́n wá lẹ́ni tí wọ́n yà pẹ̀lú orí àtọwọ́ àtẹsẹ̀ rẹ̀ yùn wọ́n lọ́rẹ̀ rẹ̀ ni bí wọ́n jọ lọ skul láti primary ni kéésùn lọ pa o wọn ló ń tì ti kú o ó wá ní ìdìsí apàtì èèyàn àwọn ọ̀daràn wọn wá tẹ̀sẹ̀ lọ kún nù sàárè nù sàárè náà ti lọ yọrí náà ti yẹ ẹsẹ̀ náà ti ẹwọ rí ibú ẹwọ rí ibú tẹ́lẹ̀ yìí wọ́n mọ̀ náà lé kí ó ambọ̀sibọ́sí gbogbo òṣùká lásán ló gbé sórí olódo tó gbogbo orú àwọn yẹn wọ́n gba àwọn èèyàn jẹ́ nígbà tí èèyàn kan bá ti yọ̀ dáràn wọ́n máa wò gbogbo àwọn èèyàn yòókù náà kọ́ ọ̀daràn nítorí ẹni tí wọ́n máa rí ọ rí ọ kí Islam kan ní ọ ọ̀wá ń gbé mọ́tò bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sáàtì rẹ ẹ̀ ti bùtù ẹ̀ gbẹ ẹ̀sì àwò wọ́n wá ń bínú gbogbo orí èèyàn kó gbogbo ẹ̀ sínú láwa ni fi ṣe torí tí láwọn bá ti tóbi látòbi jù kí lẹ́ ń di bẹ́ẹ̀ ẹlòmíì yá di bí ọgbọ̀n làwọn fi dé láwà nìkan sẹ́mi kó ó dájú pé nǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí di eléyìí báyìí kọ́ lọ́n sànù wa o ẹ gbọ́dọ̀ ṣe kú páyìn ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sọ́jà ẹ̀yin gbogbo fọ́tì ẹ gbọ́dọ̀ ṣọ́ra iṣẹ́ burúkú iṣẹ́ tó léwu ní sẹ́tẹ̀ǹsì yẹn o because ọ̀dà kan wà especially fáwọn sọ́jà kò bá jẹ́ tilẹ̀ kò bá jẹ́ tójú omi kò bá jẹ́ ti sáwọn pé òbí àbí before kò sí gbogbo kan máa pẹ́ ṣúùtì yẹ yóò ti ṣúùtì yá pé why lẹ́yìn tó ti pààyà tánu why ni mo ṣe ṣúùtì ẹ̀ kẹ́ ẹ máa wò ṣé iṣẹ́ wa nù ṣé ẹ̀mí tó wọn à ń pa ńgbà tó ṣe kọ́ ga rẹ̀ lónìí kò ṣúùtì kò sí ìdájọ́ lọ́ọ̀kì tó sì máa ń pè kéé ṣe pé tọ́lọ́run ló gbé ọ débi tẹ sọ́jà tẹ́lẹ̀ náà ìwọ tó ní alùsùnà ni ọ ẹ ọ yẹ ká alùsùnà náà wà nù sẹ sọ́jà ṣé tọ́lọ́run ni máa gbé ìyàwó sọ́jà ni ó ò rí sẹ́ni àbí tó o bá rí sẹ́ sọ́sẹ̀ sọ́jà ni òun wá bí tó ti máa fún ọ lówó oṣù ni ṣé nàìjíríà náà lọ fẹ́ràn débi kó fẹ̀mí rẹ lẹ òun wówó ni kò sí títẹ̀ níbi lákẹ́kẹ́ mẹ́rọ láti tó ọ ọlọ́run bí ọlẹ́ rẹ̀ láyé bí iná ọwọ́ gbà tó bá wọ kákí ni tó bá bọ́ lẹ̀ wọ́n lu ọ̀pá ni o ẹni tó pa bàbá rẹ̀ tó bá mọ ibi tó ń gbé wọ́n máa sọ ni o wọ́n lu ọ̀pá o ìjẹ̀bù tó yẹ gbọ́gbọ́n tó ń tó ń pa sọ́jà ojoojúmọ́ wọn pa kan bẹ́ẹ̀ ń jẹ tá ń bẹ̀ ọlọ́lọ́mọ tó náà ṣe fún wọn bẹ̀ tó ẹ má wí pé torí pé condition sẹ́tà ń ṣe ni sẹ́wọ̀n pé táwọn sọ́jà yẹn wọ́n mọ̀ sásí lábẹ́ ni condition sẹ́tà ń ṣe ni fáyà náà ní fáyà kò sí tọkàn lọ gbogbo ẹ̀mí tó pa ó rojọ́ rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà lọ́kìyà ẹni tó ń sọ lórí ìlú lábẹ́ òfin ọlọ́run ó lè pàṣẹ pé kán pa àwọn kan torí kí lóore lálàáfíà àmọ́ tí ò bá ti wà justifiable wọ́n pè wọ́n pẹ́ nìkan torí kọ́ lọ́wọ́ bí ọ lè rí ó lè lọ lálàáfíà ní ọ̀gbìn dàrúkìyà àgbọ́dọ̀ kíyèsí gbogbo eléyìí báyìí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa oni wàlá tẹ̀síro wa zero tón wẹ̀sọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ ó ti ṣẹlẹ̀ ní nàìjíríà yìí láì níye gbà pé ń lu kan báyà wọ́n lu sọ́jà kan pa wọ́n ti sọ gbogbo ìlú wọn di kíni wọ́n sọ dérú wọ́n nìkan kan tún gbọ́dọ̀ máa rìn nílùú makun òfìlẹ̀ àtàyàn àti ìrà àti èèyàn kan sápà wọn ti sọ gbogbo ìlú dahoro ẹ dákun níjọ́ gbẹ̀ndà òfìyàmù ńkọ́ ok gbogbo kìnnìkan àwọn ẹ̀ẹ́ international court for kínní kan irọ́ lásán sẹ́wọ̀n gbogbo wọn náà ni wọ́n rí wọn lè rí kankan sí sẹ́wọ̀n pé náà tún máa ha wọn bush ní ìsinsìn wọn mú ẹ wá dúró yàn tí bush pa láyé a ọ̀gá ni bush nù kápá yẹn wọn ò rí mú wọn ò rí mú wọn á lè máa lé ẹnìkan sá máa àwọn kankan pé gbogbo àwọn tó pààyàn ń pa púpọ̀ àwọn ò ní mú wa orídìí eléyìí báyìí ẹ má ṣe púpọ̀ ẹnìkan o gbogbo nítorí wàá lè mú yín tèèsì pààyàn ẹ má ṣe láíláí ẹ gbọ́dọ̀ sọ nǹkan lu yàn torí pé lè bá ń bi tẹ́ lérò kó ti sábà bí ikú rẹ̀ kódà tó bá ṣeé ṣe ẹ má náyàn ẹ má náyàn. torí pé mo fẹ́ gba awí ni ọmọ yẹn gbọ́rọ̀ ọmọ yẹn gbọ́rọ̀ ẹ títà màálìm ẹ sọ́ra ẹ sọ́ra ẹ ló pe èèyàn lọ́rùn bẹ́ẹ̀ bá sọ́ra ọmọ tọ́lọ̀ ti kọ́ pé yóò kú tẹ́lẹ̀ lẹ́ẹ̀ bá lọ nọmọ lọ́mọ bá délé ní máa ń ṣe tíkọ́tíkọ́ kílódé kílódé màálìm lọ́nà mi o títà lọ́nà mi o ẹgbẹ́ kọnu ẹgbẹ́ òkìkún kọ títà apààyàn màálìm apààyàn. ó ṣe déédéé ọjọ́ kú náà ni àmọ́ wọ̀ lọ́pa gbogbo ẹ̀dá ti lù wá lùkulù láyé ọlọ́run lọ́kọ̀ kú ká mọ́kù. ògbó àwọn ilé kí ó tá a lọ kí wọ́n lù wá kẹ́ ẹ pa wá láyé. èsì torí pé àmọ́ kí ó ba ìbínú náà ni gbogbo wọn la dá mọ̀ àmọ́ àwọn máa lè mú yẹn àwọn náà sì mọ̀ pé tá a bá pàdé ní ìsìnkú ọ̀rọ̀rùn fáwọn. ìwọ náà má jẹ bẹ́ẹ̀ torí ọ̀la torí ọ̀la ọmọ táwọn ọmọ yìí náà jẹ wàláì tàláì ìgbà míì inú ni bí nínú káwọ̀ yìí láì ṣe kankan ẹgbẹ́ lẹ́nu mẹ́ta tí wọ́n bá ti sọ pọ̀ lọ́lé tó lọ́la bàbá rẹ̀ gbà wáyé wọ́n tó wọ́n ti kẹ́kọ̀ọ́ tó gbọ́nà láì láì lọ́wọ́ ọlọ́run lọ́kọ̀ pé èèyàn ní kú tó wọn náà wọ́n máa ń nà ọmọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ tó ń nà bẹ́ẹ̀ tó ń nà bẹ́ẹ̀ tó bá bọ́ sí kú kọ́ sẹ́mi ọ̀sẹ́ni tí ń nà yẹn njẹ́ fún lágbára láti tó tẹ̀síwájú ni pé ọmọ yìí ò tí ì bọ́ọ̀n tó bá fi lè bọ́ọ̀n wà lẹ́wọ̀n náà sàn ẹ̀yin ẹ̀yẹ gbà mí mọ́kànlí ń bá wí ni o bá kí ni ọyẹ mu wàlá ẹni tí ń lé yẹn ọba dẹni tí wọ́n lé torí ẹ ẹ jẹ́ ká kíyè sára ṣé bẹ́ẹ̀ yìí ń fẹ́ kọ́ ọmọ ọgbọ́rọ̀ lílù kọ́ ní máa jọ ọmọ ọgbọ́rọ̀ nítorí pé tí lulu bá ti pọ̀ jù àwọn onílàákà ti máa ń wù ọ́ wọ́n sọ di rẹ pé ìkórìíra ti wọ́ bẹ̀ kí kàṣípọ̀ fẹ́ kọ̀rẹ́tì ọmọ yìí àbá àbúgbà ìkórìíra ti wọ́ bẹ̀ kí ló ṣe tuntun báyìí àìyàn ni nà ó sì kéré gbogbo ntọ́ ọ̀fẹ́ kọ́ mọ̀ ó kéré sí tẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mu yóò yè rẹ̀ tí lùlù bá ti pọ̀ jù ó lè ṣe sábàbí kọ́ mọ́ kú mọ́yàn lọ́wọ́. so ọmọ bá sì kú mọ́yàn lọ́wọ́ o níbo ṣe lè dẹ́mi padà ẹ̀mí ọ̀pàtàkì ẹ̀yin tẹ́ ẹ máa lu ìyàwó yín gbogbo gbà ẹ sọ̀ra o ẹ̀mí ọ̀làrọ̀ ẹ̀mí ọ̀làrọ̀ torí pé obìnrin ṣe ń tọ́ bí ọ ọwọ́ àmọ́ kan lẹ́sẹ̀ ọmọ gbá ọmọ gbá ọmọ gbá ń náà ni wàá rí kó lónìí wàá rí wọ́gbọ́n tulẹ̀ o torí ẹ̀ ìyàwó náà sì ti máa sọ pé ń pọ̀ ó ti lọ fọ́gbò ẹ ti bí bọ́yọ́ fẹ́ bí ọ̀tá rẹ̀ lórí nípa bàbá ọmọ rẹ̀ kọ́dà ẹlòmíì ọba dédé wípé ó sì rí kó ń dápa sọkọlá ó lóun wádìí ibo lè yẹn ti lè mú ọkùnrin tí ó ní ti wọ íńtánẹ́ẹ̀tì ìwọ̀n mọ̀kọ́ọ̀dì ibi tó jẹ́ lè kú straight lọ sí sàárè ṣé obìnrin rí nu ó yẹ kó tètè máa bó ṣe máa sá fún tíjà bá ti dé kọ́ sáńdé nítorí pé irú eléyìí wàláhì tó bá fi lé lọ́ọ́ mú ọ níbi tó ti kú lóòótọ́ yọ pọ̀ ọ́ àìmọye tíyàwó ti kọ́kọ́ kó dé yọ ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn obìnrin gbọ́dọ̀ lọ bẹ̀rù ọlọ́run àwọn obìnrin míì burú o ọkọ ti fẹ́ wọn tako tó mọ̀ pé irú bìlísì tó ń gbé wọlé ni o so irú àwọn ọmọ yẹn ní tó fi máa sògùn wọn ni kọ́ ọ máa sá torí pé tó máa tẹ ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ pàtàkì tẹ́mi tẹ́mi bá bọ́ gbọ́wọ́ ẹni wọ́n ti lọ náà à anything tí wọ́n bá ṣẹlẹ̀ ẹ̀yìn rẹ ni ìdínú kò túmọ̀ sí pọ̀ lẹ́ni ọ̀ wọ́n ní ikú tó bá lè pa ni àá dènà sí ni eléyìí jẹ́ báwọn. torí de eléyìí báyìí ẹ̀mí wa pàtàkì o ẹ má gbẹ̀mí ẹlẹ́nu o dúkìá oní dúkìá haramu ẹ má jẹ́wọ́ olówó lọ́nà àìtọ́ ẹni wọn kóbò ọgbọ́dọ̀ jẹ́ nínú owó olówó láì yọnu sí àìjẹ́ àti wọnà rọrùn làwa wá rí ni ń da alásàgán àtowó olówó àtowó ẹni sáà má tètè kan wọ́n kẹ́ bí àṣà àwọn ọ̀daràn. a ṣé gbogbo wa ní máa ń dùn mọ́ pé owó tèmi ń jẹ yìí halal àbí gbogbo àlámà wò bẹ́ẹ̀ eh, kémi ọ̀sá ti jẹun ní o iná lọ́gọ̀ fún rahim mo dúró fún mi mo bá dúró. ọ̀pọ̀lọpọ̀ owó tí ń bọ́ sọ́wọ́ kálukú lónìí sí halal owó olówó owó olówó owó olówó ẹ̀mọ́ye tí ń bẹ lọ́dọ̀ kálukú báyìí àìmọye owó tẹ ẹ yá nítorí nùbí tí ò ṣe samá tẹ ń wo pé tí ọba ṣe ni kò ṣe owó tí ò sí dòǹgárì ò lè gbà owó olówó haram tẹ́bárí tẹ́yàn méjì ń jà generally ọ̀rọ̀ owó náà ọ̀rọ̀ owó náà ẹnìkan ti béèrè lónìí ó ní lẹ́sìn òun kówó kalẹ̀ àwọn fi ṣòwò pẹ̀lẹ́ nìkan láti ìsìn àtẹ̀rẹ̀ àtọ́jú owó kò fọ́ǹtò nígbà tó wá ti wá dọdún yìí wọ́n tún ti kówó wọ́n ti lọ́ọ́ fi ra gbòmí. òun sì ń ti owó òun wọ́n sábà à ń kó bọ̀ à ń kó bọ̀ à ń kó bọ̀ yìí náà ni. kí wá wo èsì sí ọdún yìí orí pé wọn parọ́ ó sì fẹ́ máa fowó olówó tún sòwò tara rẹ̀ ẹ dákun bó lè yẹn ṣe rù làbà owó olówó ọgbọ́dọ̀ wọwọ aká máa dunnú ọkàn wo sì gbọ́dọ̀ balẹ̀ kọtọ sí wa ká jẹwó olówó láì jẹ kó lówó yọnu sí ọ̀nà sẹ́ǹsì fi ń jẹwó olówó láì jẹ kó lówó yọnu sí ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ ẹ̀yin ń tẹ ọwọ́ tẹ parọ́ pé nǹkan tí ó bàjẹ́ ṣé ọ̀kẹ́ jẹ́wó rẹ̀ lọ́nà àìtọ́nù iye tẹ́ ẹ ra nǹkan tẹ́ fi kún ṣé ọ̀kẹ́ jẹ́wó rẹ̀ lọ́nà àìtọ́nù gbogbo ń tẹ́ ẹ bá nu mọ́tò ẹ kó ẹ ń jẹ́wó rẹ̀ lọ́nà àìtọ́nù pé wọ́n ti ẹ̀ fi jẹ bisikíìtì kù bisikíìtì lásán òròjọ rẹ̀ ọsọ bisikíìtì ẹnu láì gbà yọ̀ǹda òròjọ rẹ̀ báwo wá gbogbo wílfàánà wọ́n tún ti mú jáàkì wọ́n ti mú everything tó wà ní mọ́tò wọn ti kó gbogbo ẹlẹ́rù di ọ̀rẹ́ tó bá di lọ́la gbẹ̀ngà ìyá kò sí tọkàn lọ torí kọ́lọ̀ kò sí gbogbo yín lẹ́rù rẹ̀ ẹrú kan sì gbọ́dọ̀ yan ẹrú kan jẹ. gẹ́gẹ́ bí ọjọ́ òní náà ṣe jẹ́ ọjọ́ àbọ̀wọ̀ bẹ́ẹ̀ lẹ́mí gbọ́dọ̀ jẹ́ àbọ̀wọ̀ bẹ́ẹ̀ ni dúkìá gbọ́dọ̀ sẹ́mi ọ̀kọ́jọ́ tó ń sọ̀rọ̀ yẹn ọjọ́ Mínà ni gbogbo àwọn ọjọ́ yẹn ọjọ́ àbọ̀wọ̀ ni ọjọ́ Mínà ọjọ́ Àràfà ọjọ́ ọdún gbogbo ọjọ́ àbọ̀wọ̀ ni fi shahrikum hadha lóṣù tẹ wáyé oṣù Dhul Hijja oṣù àbọ̀wọ̀ ni. gẹ́gẹ́ ti máa ń pé oṣù Dhul Qa'da Dhul àti Rajab gbogbo ashhurul hurum àwọn oṣù àbọ̀wọ̀ ni fi baladikum hada nílùú yìnyín náà bí lùú yìnyín náà ti jẹ́ lu àbọ̀ ìlú wo ni ẹ Mẹ́kà ìlú àbọ̀ wọn ni o muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá. kò sí tàbí ṣùgbọ́n ọmọ èèyàn aláṣìṣe ni dáadáa tí wọ́n ń bẹ pẹ̀lú wa ni pé Ọlọ́run dá wa dá ebi pé tá a bá ti máa ṣiṣẹ́ wa láti ṣe a máa ní ìpalẹ̀mọ́ láti ṣàtúnṣe ibi tí ọba ti bá kálukú wa ẹja gbìyànjú ká túnṣe. nítorí pé asẹlọ kìí sùn ní nǹkan tó burú lópin ìgbà tá a máa ń tọrọ àforíjì nǹkan sẹlọ tọrọ àforíjì òǹgàn ló burú kọlọ́wọ́n bá kó ṣe rọrùn fún rẹ láti ṣe àtúnṣe àwọn àṣìṣe wa kọlọ́wọ́n kọ́ ràn wá lọ láti tọrọ àforíjì ṣáájú ká tó filẹ̀ ayé lẹ̀ ó sì gba ìtọrọ àforíjì wa kó wa láyé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب